أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọlọ́run ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣe àlékún ìgbàgbọ́yé ẹ̀sìn wa kó sì gba àwọn ìjọsìn wa lọ́sàn-án àti lóru ní kọ̀rọ̀ àti ní gbangba kó ṣe wá ní ọmọ àlìjánná kọ́mọ́ ṣe wá ní ọmọ iná bí ààwẹ̀ Ramadan bí ó ṣe ń súnmọ́ wa Ramadan fourteen forty one tí àwa náà ń sún mọ́ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run jẹ́ ká gbà nínú àlékún ìmánì nínú àlékún ìbẹ̀rù ọlọ́run nínú àlékún àlàáfíà tó péye nínú àlékún arísìkì tá a fi máa ríjẹ ẹ̀mú rọ̀rùn jẹ ní sahur nígbà tá a bá fẹ́ jẹ sàárì àti niftor nígbà tí a bá fẹ́ sí ẹnu abẹ ọlọ́run gbogbo àwọn àjàkálẹ̀ àrùn èyí tó ń káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé àrùn coronavirus ọlọ́run bá ní ká kúrò nílẹ̀ kó wá ṣàánú gbogbo àwa tí a jẹ́rúsìn rẹ kó jẹ́ kí ti ọ̀rọ̀ wà lọ́rùn kíjọsìn ó lè rọrùn púpọ̀ nínú Ramadan ìmọ̀ kójọ papọ̀ ṣe tàràwíà kó lè rọrùn àwọn tí ó ṣe itikaf umra kó lè rọrùn àwọn wáàsí lọ́tún lósì tefsir nínú ààwẹ̀ kó lè já sí rọrùn kí àwọn mùsùlùmí ó lè lọ ṣe umra ní ìlú maka kó sì já sí pé àwọn èèyàn ó tún lè ṣe itikaf ní maka madina àti ní mọ́sálásí akọ́sọ́ àti gbogbo ayé tí wọ́n ti máa ń ṣe itikaf kọ́lọ́n kó jọ Ramadan fourteen forty tá a gbà lọ kó gbà fún wa kó dẹ̀ ṣe forty forty one ní ìrọ̀rùn bíìdínlá á padà sáwọn àlàyé lórí ọ̀rọ̀ Ramadan náà àti bá a ṣe múra álẹ̀ fún kọ́lọ́n kó sànù wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú fíkú kíláàsì wa eléyìí ní part eleven nípa àwọn tó jọ mọ́ àkámọ̀ sọ́la àwọn àdájọ́ ìran part eleven òun ni à ń sọ ní èní yìí tó ṣe déédéé Sha'ban three ní nàìjíríà ti wáyé torí pé ọjọ́ thursday òun ni ọjọ́ tí a kà kún ṣáàbánu one nílùú tiwa ní nàìjíríà tí ọjọ́ friday tọ́jẹ́ ṣáàbánu two nígbà tí ọjọ́ saturday tọ́jẹ́ ṣáàbánu three ní orílẹ̀-èdè saudi arabia ṣáàbánu four làwọn kà kún torí ọjọ́ wednesday òun ni ṣáàbánu one tiwọn àti on the three àti on the four ọlọ́run jẹ́ kí rọmọdọ́n bá wa láyé kó ká sì fi ara rí gbà ẹ̀yin arúsẹ̀ ọlọ́run ẹ jẹ́ káwọn máa tẹ̀síwájú náà fíkì wá part eleven òun là ń ṣàlàyé lọ yìí nípa àwọn tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀run ṣùgbọ́n ní abala tó jọ másìkò ọ̀run eléyìí ní ọ̀jẹ̀ bíi part eight lábala ti ọ̀kọ́ọ̀tù sọ̀la àwọn farabalẹ̀ yanjú ọ̀rọ̀ àsìkò ọ̀run ó súnmọ́ kọjá pé lẹ́yìn òní yìí á kú pátápátá nu tó jọ másìkò ọ̀run á tún bọ́ sínú abala míì nínú ọ̀run kọ́lọ́n kó ṣe ní rọrùn abala tá à yanjú lọ fún ẹ̀yin tẹ́ bá ń bá fíkú kíláàsì wa yìí lọ òun ni abala ẹni si sí wípé kò kí ìrun hátà àkọ́rọ̀jà wàkùtùà bí gẹ́rì udhirin shar'iyyin onítọ̀hún kò kírun tiẹ̀ kìí sẹ́ni tí ò kírun rárá là ń sọ òta láwọn àfáàǹfà pèsè gẹ̀fẹ̀rí ni gẹ̀ẹ́sì gẹ̀fẹ̀rí eléyìí ọkọ ẹni tọ́já pé ó ń kírun tó sì gbà pọ́n ràn yàn ní ká kírun ṣùgbọ́n fúndìkan àbídìkejì tí èsè ti ṣẹ̀ríà kò kí tásìkò òòrùn fi lọ bìgẹ́rì ovirin ṣẹ̀rẹ̀ì kò ní excuse tó jásí pé ó wà permissible nínú ṣẹ̀ríà lápẹ̀rẹ̀ ń sìn ẹnìkan ó kírun zuri tán ní bóyá bíi one thirty ó wá ń wo bọ́ọ̀lù láti one thirty yẹn tóbi di bíi aago márùn kò kúrò nídìí bọ́ọ̀lù yẹn bóyá fẹ́ẹ́ rí pé ibi tí ọ̀rọ̀ bọ́ọ̀lù dé lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ni àlùwàlá òwàlùbàrà wọn nínífẹ̀ẹ́ nǹkan torí ìtọ́lọ́hún àti kíkórira nǹkan torí ìtọ́lọ́hún ló ti wà affected ẹlòmíì ó torí pé kan tó nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ ju àsìkò lọ torí bọ́ọ̀lù ẹlòmíì ò ní lọ kínú tásìkò òun ò fi lọ ó kí mọ́ gíríbì tán ní jamani mọ́sálásí klọ́ọ̀bù ẹ̀ wá ní bọ́ọ̀lù kan so yóò wà wà pẹ̀lú bọ́ọ̀lù tí àsìkò òrùn fi lọ jama ẹ rí i pé lápẹẹrẹ ká àti asiri tó súnmọ́ra wọn ẹni tí òkè asiri yẹn tí àsìkò ẹ fi lọ ìgbà tí ó wà kí asiri tí ẹ̀yin mọ́ gíríbì lòkè asiri a rí i pé ó ń tọ́ òun nídìí kankan irú náà nílẹ̀ Yorùbá òun ni kálá ń ṣe náwó à ń ṣe àkíkọ̀ súná ọmọ à ń ṣe nìka kódà ìwọ ọjọ́ ìyàwó lọ kírun fọ́ ìyàwó ngbọ̀ wá dalẹ̀ ọkọ ìyàwó àáfàá súnà ọwọ́ ẹsẹ̀ ń kí zuri asiri magribi ṣàìpọ̀ ìyàwó náà ẹlẹ́yà súnà lẹ́yìn ṣubú yìí tó ti kí òun ló bí sí ju òun lò níyẹ kò kí zuri kò kí asiri kò magribi kò kí ṣàì ọwọ́ adalẹ̀ ọwọ́ àṣà gbogbo ẹ̀ pọ̀ àkípọ̀rọ̀ níjọ lọ́run lójú ẹ̀rí pẹ̀lú ẹni bìgẹ́rì ọ̀dẹ̀rẹ̀ ìṣẹ̀rẹ̀ èèyàn ń sènàwó kèé ṣe permissible excuse kèé ṣe àwíjàre tíṣẹ̀rí àfaramọ́ màmá jàmbá mo rò pé yá àbí òye ẹni yẹn ò wá kírun hátà àkàràjà wákìtù sọ̀la tásìkò orun yẹn fi lọ ṣé yóò wá bó o ní ó ṣe wá sànrun yẹn kí ni hukumu ọ̀dọ́ yìí àbí ìsọ̀la kí ni ìdájọ́ bí yóò ṣe san gbèsè ìrun tó ti bọ́mọ lọ́tàsìkò rẹ̀ ti lọ yìí ẹ̀rí pé tó pé ó ní àwíjàre ṣẹ̀ríà àti àwọn eléyìí ọ̀kọjá eléyìí ọ̀làwíjàre kò ní permissible excuse kò ní sẹ̀ríà excuse tọ́jẹ́ pọ́ wà níbàámu pẹ̀lú òfin ọlọ́run jàmọ́ alọ́rọ̀ méjì làwọn onímọ̀ sọ sẹ́ẹ̀rí abala èyí tó jẹ́ kí ní interest nínú ẹ̀ púpọ̀ jù òun ni pé kí àtèmi àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ wa ká lè lákàkún sásìkò oorun ọwọ́ táwọn àáfàá fi mú ọ̀rọ̀ ìrun òun kọ́ lọ́pọ̀lọpọ̀ wá fi mú láàtọ̀ wá ra àáfàá kan tí olóhùn ṣe wà lẹ́mọ̀ Kùránì lónìí àbáwọn ń ṣe súná ọmọ torí páwọn èèyàn ná five naira ten naira owó ọlọ́wọ́ gbà ọlọ́wọ́ fọ̀ràn mọ́ bẹ́ẹ̀ àbí èèyàn wà lóde nìkáì àbáwọn àfa ẹnìkan fẹ́ lọ ájì wọ́n wá bá wá àdúrà kan wọ́n bá dọ́gbọ́n àwọn àdúrà ájì àdúrà ájì kan àsìkò súrì títò àásìrì tó àwọn àfọ́òsì lọ kírun torí owó tí wọ́n ń gbà èèyàn ọba àjẹ́ ìmáàmù kọjẹ́ ustaz kọjẹ́ sheikh kọjẹ́ aláàmà kọjẹ́ àlìmọ̀tọ́mtọ́m ń tẹ́ èèyàn bá rí kó jẹ́ tí àsìkò òórùn fi lọ́mọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ńlámà níwájú ọlọ́run ṣé yóò wàá san irun yẹn padà àbí ò ní san ká fi mọ bó ṣe nípọn tó ọ̀rọ̀ méjìlá wa fà sọ ẹ jẹ́ ká sáré wò kọ̀ọ̀kan ní ṣókí ká lè bọ́ sínú àwọn abala míì àwọn alákọ̀ọ́kọ́ náà àwọn àáfà àwọn náà sì ni jùmọ̀wò òun lọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà sọ ṣùgbọ́rọ̀ yìí nígbà tá a bá jọ wò ó a rí èwo ló fẹ́ lágbára jù àwọn àáfà tó sọ bí ara wọn ni Imam Malik rahimahullah ìmáàmù abu hanifa wà ń bẹ ìmáàmù ahmadu wà ń bẹ ìmáàmù shafi wà ń bẹ àtàwọn míì nínú àwọn onímọ̀ kí ni táwọn sọ àwọn ní yẹjibọ àlẹ́ ìkọ̀dọ̀ òhùa wọ́n lẹ́ni tí àsìkò oorun tó wò ó ràn yìí tí ò lẹ́rìí kankan kò ní àwíjàre tó bá ṣẹ̀rí àmú mò ń wo bọ́ọ̀lù lọ́wọ́ ni mò ń gbá tébù tẹ́níìsì lọ́wọ́ mo kẹsà ń rojọ́ mò mi àti mi ń rojọ́ ni mo sì ẹjọ́ tó dẹ̀ ń ròyìn mo ní gbogbo ń tọ́ bá rí báyìí kì í ṣe àwíjàre ṣẹ̀ríà àwọn àáfàá nírú ẹni yìí wọ́n ní yóò dárun yẹn padà yóò san gbèsè rẹ̀ wọ́n ní yóò kí padà jẹ̀mọ́ kódà rínú àwọn àáfàá bíi alimami Nawawi rahimahullah táwọn ní ìjìmọ̀ awù gan ni wọ́n nífẹ̀ẹ́ nukú àwọn àáfàá ni ṣùgbọ́n ìjìmọ̀ awù yìí àwọn àáfàá ní láàyè sẹ́hù kìí ṣe ìfẹnukò àwọn onímọ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìyẹn kọ́ ní ìfẹnukò wọn tí ó dẹ̀ ti sí ìjìmọ̀ awù lórí ọ̀rọ̀ kan àwọn jùmùúrù òdodo lè má wà pẹ̀lú wọn jọ mi ibi tọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá lọ ó lè mọ̀jà sí pé ní ọ́ correct jù ẹ mọ̀jà á sì gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ náà àwọn náà lẹ́rìí tí wọ́n gbára lé ṣùgbọ́n ó lè jẹ́ pọ̀rọ̀ nǹkan ni ó lẹ́rìí jù ó sì lè jẹ́ kọ́rọ̀ nǹkan ni ó là láàfíà jù àwọn àáfàá tí wọ́n wá sọ báyìí wọ́n ní yóò dànù yẹn padà o wọ́n nítorí pé lọ́dọ̀ ọ̀tà gbogbo àwọn àdíìsì tó wáyé látọ̀dọ̀ ànábì àsálàm tó ń jẹ́ kó wa pé ẹni tó bá gbàgbé tí ò kírun lásìkò àbẹ́ni tó sùn lọ yóò san ìrun yẹn padà kò sì gbọ́dọ̀ mọ́ san a ti ka irú àwọn hadisi bẹ́ẹ̀ àwa náà ti ka kọjá gẹ́gẹ́ bí hadisi tó àrùn sọ̀rọ̀ Bukhari àti Muslim tánà bí sàrànkì mà nọ́ọ̀sì àsọ̀lá àtàn ẹni tó bá gbàgbé ìrun kan tí ò kí ó gbàgbéra fáliyùsọ̀líhá ìdá àdàkàrà ha kóńtọ̀ ń yá akírun yẹn nígbàkigbà tó bá ti rántí láàkàfàárọ̀tà láàyè làdáàlì ànábì sàn pé kò sí téèyàn lè fi pa ẹ̀ṣẹ̀ àìkírun rẹ lásìkò rẹ̀ náà tọkọjá pé kéèyàn ò kí ngbà téèyàn bá rántí yẹn irú àwọn àdìs báyìí tó sọ báyìí àbẹ́ tó bá sùn tó fi jí pé kó lọ kírun yẹn padà àdìbòsẹ̀ sànàbí sallallahu alaihi wasallam àtàwọn sàábé táwọn náà lọ sí ojú ogun tí wọ́n sùn nígbà tí wọ́n sì jí kódà òòrùn ti yọ òun náà tó wáá kí ìrun ṣubú yìí àwọn àfáàní gbogbo àwọn àdìsí yìí lọ́dọ̀ tàwọn náà pé ẹni tó bá gbàgbé tàbí àṣà sọ pé ẹni tó bá gbàgbé àbẹ́ni tọ́já sí wípé ó sùn ni ẹni ọ̀jẹ̀ kó kírun lásìkò tásìkò oorun fi lọ ànábì sọlọ́lá ó ní kó yá dá padà lójú ẹsẹ̀ tó bá ti rántí àwọn ní lọ́dọ̀ àwọn nígbà tọ́já sí pé ẹni tó gbàgbé ẹni tọ́já sí pé ó sùn lọ tí wọ́n ní padà ẹni tó sí pé ó wòran àbí kò lẹ́rìí kan kò kan tó fẹsẹ̀ òun ló jẹ́ kó ó là òun lọ lẹ́tọ̀ọ́ sí jù wọ́n ní mímbádìlà àwòlá gan ni tiẹ̀ ńlọ yẹ kọ́ dàrún yẹn padà jù ṣùgbọ́n àwọn àfáà kejì táwọn ṣàlàyé nípa wípé hmm, alẹ́ ni yìí fẹ́ ńgbà bá débi ọ̀rọ̀ tiwọn náà kò ní í kí padà tó bá kí padà gan ọlọ́run ní gbà àwọn ní pé àkámọ̀sí bọ̀ anabi asalam ní tó ń ṣàlàyé ẹni tó jásí pé ó gbàgbé ó gbàgbéra àbòsùn lọ ni eléyìí ara àwọn alùlà azar àṣẹ̀rẹ̀ẹ́yà ni ara àwọn excuses tó wà permissible ni bó láti àfìdájọ́ rẹ̀ wéra wọn eléyìí ọmọ àmọ́ kíni jẹ́mọ́ àwọn jùmùúrù tàkà sọ pé àwọn ní yóò dá padà ṣùgbọ́n àwọn àfáàtà ní ò ni dá padà àwọn ní pé lọ́dọ̀ àwọn àdìsí yìí sẹ́rì torí pé kèé ṣe ń sọ nípa ẹni tó fi ìrun lẹ̀ tó fi ni kò sì kankan àwọn àáfàá tó ní kò ní kí padà wọ́n ní pé lọ́dọ̀ àwọn èyí ẹsẹ̀ rí o pé ẹ̀rí ẹni tó gbàgbé àbẹ́ni tó sùn lọ àrí tó jẹ́ excuse ṣẹ̀ríà fún àwọn so àwọn àáfàá yẹn bá ti ń sọ wọ́n dára wọn lóhùn padà wọ́n dẹ̀ mú àwọn kò mú òkun yọ ṣùgbọ́n ẹja máa bá ní bọ̀ so àwọn ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí àwọn àáfàá tán ní yọ́ọ́ dá padà nu wọ́n ní kó dẹ̀ ń tọ́jẹ́ pé kéèsì tiẹ̀ ò le gan ọ̀kẹ́sùn lọ ọ gbàgbé wọn ni ọ dá padà sẹ́ńtì ọ̀wà jẹ́ pé òun kò tiẹ̀ wà lẹ́rìí kankan yọ dá padà ni o yóò dá padà lọ́dọ̀ àwọn wọ́n ní bákan náà táwọn fi sọ wípé yóò tún dá padà ní pé gbèsè ni pé ó sì ti wà nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam pé fàdá inú lọ́ọ̀ì ha aku an yukudo gbèsè ọlọ́ǹga lọ́lẹ́tọ̀ sí pé kí wọ́n kọ́ bá àyàn san nípa pé èèyàn jẹ gbèsè kan bọ́yẹ́ nìkan kú ó wá jẹ àwọn gbèsè tó ní í ṣe pẹ̀lú wọ́n sàdéhùn pé wọ́n sùn kàbáyé mọ́sálásí wọ́n sàdéhùn pé wọ́n gbáyé àwẹ̀ báyìí gbèsè tọlọ́hún èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ san ná téèyàn bá tún wá jẹ ẹ̀dá náà gbèsè èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ san wọ́n ní pé ń pẹ̀lẹ́pẹ́ ni náà ó jẹ àwọn gbèsè ìrun ní ọgbọ́dọ̀ ti di gbèsè sí lọ́rùn wọn lọ́gbọ́dọ̀ san àwọn àáfàá kejì tó dáhùn àwọn àáfàá tó ní kò ní í san wọ́n ní ìdájọ́ sísan gbèsè ó yàtọ̀ sí ìdájọ́ ẹni tó màmá fi run lẹ̀ tásìkò rẹ̀ fi lọ sẹ́ àní lọ́dọ̀ àwọn gbókì kàdàgẹ́kọ̀ọ́ lálàáfíà lọ́dọ̀ ọlọ́run wọ́n nítorí pé gbèsè a lè san ṣáájú àsìkò ẹ̀ mo send ẹnìkan mo jẹ́ ní gbèsè mo á ní gbèsè yìí o máa dá padà ní rọmọbọ́n one fourteen forty one ìgbà tí ó fi adi ṣàbán twenty seven fourteen forty one mo ti lówó tí mo fẹ́ fún lọ mo lè san gbèsè ṣáájú ọjọ́ tí mo ṣàdéhùn ó sì di rọmọbọ́n one ìbá rí owó yẹn ẹni tó fẹ́ fún bá ní kí n jó di rọmọbọ́n four mo bá bẹ ẹni tó lówó pé rọmọbọ́n four ló tó di o ẹ̀yìn ìgbà tí mo ṣàdéhùn ni mo san wọ́n ní gbèsè a lè san ṣáájú a sì lè san lẹ́yìn pé ṣùgbọ́n ọ̀run sáà lè kí ṣáájú àsìkò ẹ̀ à lè kí lẹ́yìn ṣáájú àsìkò ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tásìkò ẹ̀ náà bẹ́ẹ̀ lọ ẹni tí òkì kò sí tọ́lọ́ fẹ́ ìrun yẹn ti bọ́mọ lọ́wọ́ pé lọ́dọ̀ àwọn kò ní dárun padà àwọn jama àwọn jùmọ̀ ìtàn ni pé ànígbèsè ni ọ gbọ́dọ̀ san padà àwọn dúró lórí pé kí ni o yóò san gbèsè yẹn ni àwọn jùmọ̀ rù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàntàn ni

kìí ṣe kí bóyá yóò wá fìrún lẹ̀ tí ò ní kí ẹ mẹ́wàá já sí bọ́ àwọn àáfàá tí wọ́n sọ wípé ẹni tí ó fìrún lẹ̀ tí ò kí tásìkò ẹ̀ fi lọ yìí tán ni yóò dá padà àwọn náà àgírí pé ẹlẹ́sẹ̀ ló ń tàn wọ́n à sọ pé èèyàn rẹ ni wọ́n à sọ pé kìí ṣe ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n táwọn sọ ni pé yóò kírun padà èyí á máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kọ́kọ́ dán ìrun gbèsè yẹn padà ọ̀rọ̀ pé ká dá ìrun tásìkò ẹ̀ fi lọ tí ò sì ní ẹ̀rí ìṣẹ̀ríà òun lọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ náà lọ síbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kejì òun làwọn onímọ̀ tí wọ́n sọ wípé làáyé jìbọ̀ àlẹ́ ìkọ̀dọ̀ òhùwà báluwà látẹ̀sẹ̀ ìhùmínú àwọn nílọ́dọ̀ àwọn ẹni tó dé ilé fàṣíkò òun ráre tó fi ojú òun gbolẹ̀ kò kírun ní àwálùlẹ̀ wákìtì kò tún kí tó fi di áhírùlẹ̀ wákìtì kò kí lákọ̀ọ́kọ̀ àsìkò àsìkò òun kọ̀ọ̀kan tún nígbà tó parí gẹ́gẹ́ bá ìsàlàyé lọ lẹ́yìn tó bá ti gbọ́ àwọn episodes tó ṣáájú eléyìí ìgbà wo nìrún bẹ̀rẹ̀ ìgbà wo nìrún parí bí ẹpísọ́dù méjì àbí mẹ́ta la fi yanjú eléyìí lẹ́yìn tó bá láǹfààní àti gbọ́ wọ́n ní pé ẹnìkan wá rè básìkò òun kọ̀ọ̀kan ṣe wà yẹn kò mítọ̀ pẹ̀lú àwálùlù wákìtì kò kírun sásìkò àkọ́kọ́ rẹ̀ àsìkò òun tó ń lọ ó tún tó fi á débi áhírùlù wákìtì tó fi débi ẹ̀ ń di òpin àsìkò òun yẹn wọ́n lé léyìn lọ́dọ̀ ọ̀tàwọn kò nídìí kọ́fẹ́ kan dárun padà wọ́n ní kódà tó bá dá padà gan látẹ̀sí ẹ̀hùn mi ni kọla láàfíà kankan ọlọ́run ní ìgbà gan lọ́wọ́ ẹ̀ pé ntọ́lọ́ ni ó kọ́ ló ṣe yẹn náà pé ntọ́lọ́ wa ni ó nu wọ́n ní lọ́dọ̀ o yóò ma àforíjìn tó nípa ní o wọ́n ní yóò tù bá lọ́dọ̀ ọlọ́run gan ni o wọ́n ní torí pé n ṣe yẹn ìbínú ọlọ́run lẹ́yìn ìgbà tàsíkò tó ọlọ́run paláṣẹ tilẹ̀ wọ́n lọ́lọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ o wọ́n ní kí ọlọ́run wáá fẹ́ látọ̀dọ̀ rẹ̀ ilá anya túbà ilá lọ ìtàhálà wàyẹ̀ stagfira wọ́n ní yóò túbá gidi tí ó wọ ìwọ ọlọ́run ah zuri ti bọ̀ mọ́ mi lọ́wọ́ àwọn mẹ́jẹ̀mú túbá yóò banújẹ́ anadamu taubatun kéèyàn orí gírẹ́ẹ̀tì gangan ní jẹ́ kó túbá mọ́sọ̀rọ̀ àdìsí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ànábì ni ti ń jẹ́ ìrònúkúwàdà ni kéèyàn kábàámọ̀ anadamu taubatun ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ pé kéèyàn kábàámọ̀ kó regret kó sunkún kó banújẹ́ kí bànújẹ́ ó mú òun ní jẹ́ pé èèyàn ṣe kíni o èèyàn túbá lọ́dọ̀ ọlọ́run èèyàn wà tó tọrọ àforíjìn lẹ́yìn ìgbà tó yẹn banújẹ́ pé ah ìwọ ọlọ́run irú bọ́ọ̀lù wo mo á wò tásìkò òrùn fi á lọ yìí irú iṣẹ́ ilé ayé wo ni mo wá ṣe irú ọ́fíìsì wo ni mo wà yìí tásìkò òrùn fi lọ mọ́ ń lọ téèyàn bá kàtà àwọn sàádé àti rí sàádé tó fodidi oko téèsì sọ́dákọ̀ torí pòkó yẹn ò jẹ́ òkírun lásìkò òrùn ìmánì tiwọn nìyẹn àwọn àfáà ló ń tàn yóò tùbá yóò tọrọ àforíjìn wọ́n nìyẹn nìkan tó wá kọ́ wàl iksar min fílì lè xeyr yóò tó wá pọ̀ lẹ́ni tó já sí wípé kí ni o yóò mọ̀ wá sa àwọn iṣẹ́ olóore lóríṣiríṣi bí irun kan ṣe bọ́ fún àáfà yóò wá fọlẹ̀ gbogbo mọ́sálásí gbogbo tọ́lẹ́tì mọ́sálásí yóò fọ̀ yóò fa mi sínú mọ́sálásí gbogbo àgé mọ́sálásí yóò fọ̀ náà gbogbo ẹni mọ́sálásí yóò fọ̀ náà tí ó ní ti dáadáa àáfàá yóò tún wá àwọn iṣẹ́ olóore mi yóò tún náwó bóyá mọ́láṣí òní jẹnẹrétọ̀ mọ̀ yóò tún ra jẹnẹrétọ̀ lórí ìrún ẹyọ kan jẹ́mọ̀ tá a bá wo àwọn àáfàá àtàní kò ní dá padà yìí ìtàn fẹ́ fàyọ ni wípé bí ìgbà téèyàn ń fi ọwọ́ yẹpẹrẹ múrun èèyàn kẹrò pé ńgbà àsìkò kan ti lọ ni màá tó wá máa ṣe jẹ́mọ̀ láwọn iṣẹ́ ilé ayé náà ìyà máa ń bẹ lórí ẹ kódà àwọn iṣẹ́ ilé ayé tó já sí wípé kèé ṣe kó tún lówó tó pọ̀ nú àsìkò báyìí lọ́ọ́ máa débi iṣẹ́ o àsìkò báyìí lọ́ọ́ kú o ó yẹ kéèyàn wọbi iṣẹ́ ní eight kó kúrò ní five ó wá ń bọ̀ wábi iṣẹ́ ní five o oh one even ìṣẹ́jú kẹpẹ́rẹ́ àsìkò tó yẹ kó close end àsìkò tó yẹ kó kú lọ ẹsẹ̀ wà ń bọ̀ even náà ṣẹlẹ̀ ayé tí ò ní gba kúérì ṣéyà ni pé ọ̀gá ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ eight to five yẹn tó yẹ kí n lò lẹ́nìí màá wá lò ní sunday ẹjọ́ sátidé sunday sórí pléèsì mi ìbá ile mi ò ní pé ọ̀fẹ́ wa jalè ní àwọn ìwà sátidé ìwọ nìkan lọ́wọ́ ò lè ní ọ́ ẹ wọlé ayé gan ọwọ́ tí kálukú fi mú àsìkò èèyàn náà wá ṣe sùúrù tásìkò òrùn yẹn yẹn wá ń bọ̀ ní last part irun àwọn àfáà tó ní òní dá padà ló ń tàn bọ́ bá dá padà ọlọ́run ni ó ṣe kọ́ ló ṣe ó sì ráre tó lọ torí tẹ dórí àwọn àáfàá nóòlù náà à ń ṣe súná ọmọ ni òjì á lọ kírun tásìkò òun fi lọ à ń ṣe wàlímọ̀ kùránì à ń ṣe end of year party gbogbo àwọn ìranù tí kálukú máa ń ṣe tásìkò òun fi lọ máa lọ́wọ́ jẹun ẹ̀jẹ̀ àtúbà o ìranù ni ọ̀jẹ̀ ńwájú ọlọ́run gbogbo ń téèyàn bá ń ṣe tọ́wọ́ á fi di pé àsìkò tọ́lọ́run fi lọ ẹ fi ń tẹ̀ ń ṣe lẹ̀ ni ẹ lọ sin ọlọ́run ọba àlekè ọlá ẹ fi wàlímọ̀ kùránì lẹ̀ ẹ lọ kírun ẹ fi súná ọmọ òde súná ọmọ òun tẹ̀ ń ṣe tásìkò níbi tó ẹ̀fílẹ̀ lọ kírun nìka ìgbéyàwó tẹ̀ ń ṣe ẹ̀fílẹ̀ lọ kírun ilé tẹ̀ ń sì yẹn ẹ̀fílẹ̀ lọ kírun fọlọ́run ni end of year party tẹ̀ ń ṣe ẹ̀ stop ẹ̀kẹ́ lọ kírun fọlọ́run freedom tẹ̀ ń ṣe yẹn ẹ̀ stop ẹ̀kẹ́ lọ kírun fọlọ́run ni torí pàwọn àfáà ni pé tọ́ọ̀ bá ti kírun tásìkò òrun yẹn fi lọ ah wọ́n lọ dáná iwájú ọlọ́run gbé tó bá kí gan ọlọ́run ní ìgbà wọn ló tù bá ní tó tó gidi tó tọrọ istik fáwọn astagfurula astagfurula astagfurula ìwọ ọlọ́run foríjì mi irú kí ló ṣe mí yìí tásìkò òrùn kan irú kan lọ́bọ́ mọ́ ọlọ́wọ́ ẹ wá wo ìrún tí ń bọ́ máwọn èèyàn wa lọ́wọ́ lójoojúmọ́ lónìí ó tún wá ṣiṣẹ́ eré tí ó pọ̀ bá fọ kàtà ó tún wá owó tó lọ fi ta ló lè ṣe bẹ́ẹ̀ nínú ìlú wa lónìí jẹ́mọ́ ẹ̀já akíntọ́lọ ní akílásìkò wàsàlá àtúntàtà lọ́wọ́ tó wá ṣe náà fílà àti ọ̀pọ̀ ó jí lóru jẹ́mọ́ ẹwọ́jọ́ tán ní Abdullahi ibùnú Umar kìí ṣe pásìkò òun bọ́mọ́ Abdullahi ibùnú Umar lọ́wọ́ o ẹ wo àwọn sàábé bọ́n jẹ́ni ọlọ́run àti báwa ṣe ń fọwọ́ yẹpẹrẹ mú tọ́lọ́run lónìí kálukú wa tí ó sọ wá dẹni ọlọ́run àfọwọ́ mu gidi mu àwọn nǹkan tí tọ́jà àwọn akẹ́tọ́ ẹ̀sìn tí ó sọ yàn dẹni ọlọ́run lónìí òun làwọn èèyàn fi sọ̀rọ̀ àwọn dẹni ọlọ́run sàábé pàtàkì Abdullahi ibùnú Umar kò bá rùn ní jàmá ní òsùn ìran ìṣáì ó sì kírun láti alẹ́ tó fi di pé àsùn bá tó pé àní lónìí ìṣe kò sóorun fún wọn ojú yìí ẹ lọ wo àwọn ìṣesí àwọn ẹni nípa kírun ọbọ mọ wọn lọ́wọ́ ìran jàmá kì í ṣe pásìkò òun ti lọ ọkọ̀ kẹba jàmá àwọn ó fìyà jẹ ara wọn ni lónìí tí wàá kọjá apá àbájọ mọ àsìkò òun lọ máa lọ ni kí ni tó jásìkò òun lọ àwọn nǹkan ilé ayé tí ọ̀la sùn sí jàmá ẹ̀ já bẹ̀rù ọlọ́run tọ́rọ̀ ọ̀run bá ti yanjú lọ́dọ̀ wa ń bì pàápàá nílẹ̀ Yorùbá ti wa ń bì tọ́rọ̀ ọ̀run bá ti lè lójútù ayé wa àtọ̀run ó lójútù ọ̀rọ̀ ọ̀run ẹ̀jẹ̀ àfọwọ́ tó nípa mu fúnra wa fáwọn ìyàwó wa fáwọn ọmọ wa fáwọn akẹ́kọ̀ọ́ wa fún gbogbo àwọn ọmọọṣẹ́ wa àtàwọn mùsùlùmí tó súnmọ́ wa kọ́lọ̀ ń jẹ́ kọ́rọ̀ wa kó jẹ́ kó ṣe kíni o kó lójútù àwọn àfáà tó sọ báyìí tásìkò ló fi lọ wọ́n ní ọmọ dá padà mọ́ tó bá dá padà ọlọ́run nígbà nínú àwọn tó sọ bẹ́ẹ̀ àfa àwọn ọmọ rúbùnà kàtọ́ wà náà wọn sàbẹ́ tá lọ síbi opinion yìí àfa àwọn abdullahi ọmọ umaru ọmọ wọn ọwà náà wọn tó sọ bẹ́ẹ̀ àfa àwọn abdullahi eh, àfa àwọn saad bọ́nà àbí wakọ́s wọ́n wà náà wọn tó sọ bẹ́ẹ̀ àfa àwọn abdullahi bọ́nà masoud wọ́n wà náà wọn tó sọ bẹ́ẹ̀ kódà àfa àwọn ibn azmi àwọn náà wà náà àwọn àfa àti wọn sọ bẹ́ẹ̀ àtàwọn míì sheikhul islam ibn taymiya ibi opinion yìí làwọn náà support ibn taymiya àwọn náà ní pé irú ẹni ò ní ìdíkọ́dá padà o wọ́n ní yóò tù bá tí ó banújẹ́ tí ó tọrọ àforíjìn tí ó ṣiṣẹ́ eré tó pọ̀ lọ́lọ́run ṣe foríjìn lórí ìrún ẹyọ kan tó bọ́mọ lọ́wọ́ yẹn Sheikh Al-Albani náà ibi opinion ìlà àwọn náà lọ tí wọ́n support alaalamu baba ibn sọlẹ alufeimin Muhammad ibn sọlẹ alufeimin baba náà Ọlọ́run kó bá ní sanwó lẹ́sàn ibi táwọn náà lọ nìyẹn ẹ̀rí pé tá a bá wù àwọn àfáà tí wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí wọ́n lẹ́rìí àwọn alákọ̀ọ́kọ́ nípa Ọlọ́run yìí náà sọ̀lá àtàkánná alálẹ́mọ́mìnì náà kìtàbámọ̀ òkúta irun ọ̀ràn yẹn láṣẹ́ èmi ọlọ́run ni mo sì rún lọ́ràn yàn mo tún wá ṣe lọ́ràn yàn tó jẹ́ pé kìtà bá ń mọ òkú tà ní jíjọ́ ọ̀ràn yàn rẹ̀ tán lásìkò tó pẹ̀ pé téèyàn bá ti ké lásìkò tọ́jọ́ ọ̀ràn yàn yẹn ntọ́lọ́ ní kéèyàn ó ṣe èèyàn ó ṣe wọ́n lọ́lọ́ ní fàwáyé ló lè lè mọ̀ sọ̀lẹ̀ àlẹ́bí ìnáwó máa ń sọ̀ láti ṣàwọn ìbínú èmi ọlọ́run ìgbèjìnà sí kéèmí ọlọ́run ọgbọ́n kanú jáànámà kọ́ máa bá àwọn kírunkírun àwọn kírunkírun wo àwọn tó já sí pé ìrun wọn wọn ń fojú ìrun ráre wọn èé kírun lásìkò ẹ̀ tásìkò rẹ̀ ó fi lọ ọlọ́run tó ní fàkàlàfà mi bá bè mọ́kọ́lù fún ẹ̀rí lẹ́yìn àwọn ànábì ọlọ́run tí wọ́n fọwọ́ tó nípa mú ẹ̀sìn tán fọwọ́ tó nípa mú ìrun àwọn àròlé ebú kálífún àwọn àròlé ebú kan wọ́n padà àròlé wọn àwọn àròlé ebú yìí àdọ́ sọ̀ láàtà wọ́n máa rárun láre wọn ò ní kírun lásìkò rẹ̀ ní tí ò tó nǹkan wọ́n máa ṣe kírun ó fi lọ kọ́lọ́n kọ́ bá ní tún àwùjọ wa ṣe pàápàá nínú àwọn tí ń jẹ́ kí sòrè ọmọ wà àwọn àáfàá wà ń bẹ́ẹ̀

ànábì tí ọlọ́run sọ pé wọ́n rò lé àwọn ànábì ọlọ́run tán jẹ́ nire adáhùn sọ̀lá àtàwọn ò ní kàrún kún wọ́n máa kírun lásìkò tí ìsásìkò rẹ̀ wà tábà hù ṣàwà tí wọ́n máa tẹ̀lé àwọn adùn ilé ayé fàṣàwọ́fà yẹlọkọ́ ọ̀nà gàjà wọ́n padà pàdé ìparẹ́ òfò ìparun àti kòtò kan nínú jáànámà báwọn àfáà ṣe tú gáyù àwọn àfáà ní pé tá a bá wò àti wáìlón àti gọ́yù nǹkan bú ni tó sì ní í ṣe pẹ̀lú jáànámà ó tún ní í ṣe pẹ̀lú ọ̀gbun nínú náà

pé èyí túmọ̀ sí pé ẹni tí ọba wa kírun yẹn ó ti wà ní ẹni tó pàdánù tó ṣòfò nìyẹn ṣé kọ́ wa lọ sán nígbà tó ti pàdánù tán ṣé yọ̀wá yọ kó nu àdáwò nítorí yọ̀ ń bẹ̀ náà ni kó túbá kọ́dẹ̀ tọrọ àforíjìn kọ́dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ síwájú ọlọ́run so eléyìí jẹ́ táwọn àfáà tí wọ́n jọ fà láàrin ara wọn ìtawọ̀ ó ṣùgbọ́n ẹ tó bá já sí pé tó irú nǹkan ìwà ṣẹlẹ̀ sí kó bẹ̀rù ọlọ́run kó má jẹ́ ọmọ jẹ́ tí ọmọ rìpíìtì ààrẹ kò sí nǹkan kan tó jẹ́ nǹkan ṣẹ̀ríà ọ̀wà kírun tásìkò òrun fi lọ ọwọ́ ni ìfẹ́ ilé ayé ló fà á torí pé àwà lóde ni torí pé mò ń ṣe ìnáwó ni àáfà kọ́lọ́ wọn máa la ìmí àti yín irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí mọ́mìnì náà tó yẹ pé ó lè jẹ́ nǹkan kan lé ayé tí èsì nǹkan ṣẹ̀ríà ní ọjà síkò pàápàá àwọn àrùn tí wákàtí rè ò ṣe kíni o tí ó pọ̀ bíi magrib bíi zuri tó bá ti wọlé tó ẹ pọ̀ lọ báyìí àlàsárì wọlé ni ká sọ́ra ṣe tẹ́ ẹ dórí asiri náà àsìkò tiẹ̀ náà pọ̀ púpọ̀ jù ẹ̀rí pásìkò rún ṣáì ló sì pọ̀ díẹ̀ jẹ̀mọ́ ìtawọ̀ ọkẹ̀ sọ èmi lè ṣe jámù láàrin ọ̀rọ̀ àwọn àfáà yẹn pé ó ń tọ̀ bóyá kó kẹsàn-án lórí ọ̀rọ̀ àwọn àfáà alákọ̀ọ́kọ́ kó kí pé tó àìbá àmọ́ àìbá àmọ́ bóyá ọlọ́run lè wò ó pé òun tiẹ̀ òun sàti ẹ̀ kí kóńtọ̀ wa padà sórí ọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kejì ńgbọ̀ ọba sọ́tán kọ́ wa banújẹ́ jàmọ́ kó ṣe kí ni o kó túbá kó tọrọ àforíjì kọ́ wa sàrànṣẹ́ rí tọ́pọ̀ ìyẹn ọ̀fà tọ́já sí wípé tó tọ́lọ́n bá ti gba túbá rẹ̀ ọlọ́run foríjì kódà tọ́lọ́run bá gbàrán rẹ̀ kò ní wàhálà máa wájú ọlọ́run tọ́ba ajá sí pé lẹ́yìn ìgbà tọ́lọ́run foríjì tán ọlọ́run tó nídìí kó kírun yẹn ó tún ti làbáwọn níwájú ọlọ́run ṣùgbọ́n àrùn tọ́lọ́run ní ó kí òun kọ́ ló kírun àwọn àfáàtàn lè ní dárùn padà ara tí wọ́n sọ nìyẹn wọ́n ní irun tó kí lẹ́yìn bàtà síkú ẹ̀ ti lọ tọ́lọ́wọ́n bá ó gbà kan kèédé ẹ̀sìn tọ́lọ́wọ́n bá àlekè ọlá béèrè ṣùgbọ́n abẹ́ ọlọ́run kó máa ṣe wálẹ̀ tí yọ́ọ́ máa fàṣìkò rúnra rè sẹ́rà àwọn àfáàtàn ní òní dá padà ọ̀rọ̀ wọn ló fẹ́ lágbára jù ìtò tó fi ájọ́ lágbára tàbí tó ń lọ́fẹ̀ẹ́ lálàáfíà jù ara ń tọ́jẹ́ káwa náà rò pé ń lọ́fẹ̀ẹ́ lálàáfíà ni wípé mọ́sálà kan tún jẹ jáde lábẹ́ rẹ̀ ẹni tó bá já sí wípé ní ìsìn mùsùlùmí ni ṣùgbọ́n àwọn àsìkò kan bóyá ó ní financial problem ìmọ̀ọ́nì rẹ̀ yòrò kọ̀bá kírun fún dídí oṣù kan àárín oṣù kan tí ò fi kírun tó bá ní kí ló kọ rẹ yóò dé okọ mùsùlùmí kí lẹ́sìn rẹ Islam sọ̀rọ̀ gbàgbé tí ọba kírun òun gbà pé òun gbà pé tí ọba kírun yóò wọ náà torí kèsè mùsùlùmí òdodo lọ́dọ̀ Ọlọ́run Ah, ẹni náà wàá kírun ni pẹ̀lú àsọ́nà máa kí láìpẹ́ sábà kọ́ lọ́hún fọ̀hún lọ́kàn balẹ̀ ah, wàhálà ìpọ̀ látàrí lòun ti ń jí àsìkò sí àwọn rè gbèsè pọ̀ òun sì fẹ́ san díẹ̀ nú gbèsè ní òjò wọn ráyè kírun ah, ẹ sì mọ wáyé ẹ máa fi ó ní sàkí padà ọba dẹ́yìn àsìkò díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àìmọye oṣù àbá ìmọye ọdún lẹ́nìkan ò fi kírun ọba fẹ́ padà bẹ̀rẹ̀ sí ní máa kírun mọ́sálà yẹn náà jáde yọ́ọ́ tàfárọ́à yọ́ọ́ jẹ́ akẹ́tún lórí ní ta yanjú yìí sẹ́yìn táwọn àáfàá tó sọ pé ẹni tí ò kínú tásìkò fi lọ tani yóò dárun padà ìtumọ̀ ní pé ẹni tí ò kínú fọ́dún kan ní ìsìn yóò san ìrun ọdún kan padà alamadu abihim lórí ọ̀rọ̀ àwọn àáfàá tí wọ́n dúró lórí pé tí ó kí torí ni ọba àpẹẹrẹ kò kí kò lẹ́rìí ìṣẹ̀rí àkankan lórí ọ̀rọ̀ àwọn ní pé yóò padà ẹni ìtumọ̀ ẹni pé wọn ọdún márààrún náà yóò san padà jẹ́mọ́ mo rò pé tí mo sọ yé ẹ rí pẹ̀lú àárín o ráyù àwọn àáfàá kejì yóò sì ṣe òun ni wípé yóò túbà yóò sunkún yóò banújẹ́ lórí tó ti ṣẹlẹ̀ kò nídìí kó san padà mọ́ yóò bẹ̀rẹ̀ ìran láti kíni o ìjọ tó ti fẹ́ máa kírun yóò dẹ̀ máa kí sásìkò ọlọ́run bá lékè ọlá aláforíjìn òun ni kọ́lọ́run bá lékè ọlá kọ́là wá o jàmá ẹ ká fọ́ tó nípa mú àsìkò oorun bíbélì rahman ibi láti dúó ní part eleven lẹ́ni yìí ńgbọ̀ bá di part twelve ìwọ̀nba tọ́lọ́ ti ní à ń sọ lórí àsìkò yìí á dà dúó àwọn abala míì ń bẹ tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọ̀run àwọn àsìkò àwọn iṣu tó pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run náà tá a máa yanjú ẹ jẹ́ pàdé part twelve ṣe wa rahmatulahi wa